نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعوك فالله أبا أترى عليكم إكيا الله أولي أجنجة الله وما با نبوى محمد صلى الله عليه وسلم ترى تحذيب تسهيل العقيدة الإسلامية يا فاوى عبد الله بن عبد العزيز الجبرين حفظه الله تعالى هنا عنك مراوى ibi tí a dé ọ̀rọ̀ nípa àlùwàlẹ́ wàlùbárọ̀ àwọn wo ló yẹ kí àwọn wo ló pọn dandan ká nífẹ̀ẹ́ tá a sì gbọ́dọ̀ bá wọn fi ìfẹ́ náà bá wọn lò àwọn wo ló yẹ ká kórìíra nítorí tọ́lọ́wọ́n ọba àti wá ṣàlàyé àwọn olè ẹ̀ka nífẹ̀ẹ́ nítorí tọ́lọ́n àwọn tí ẹ̀ka nífẹ̀ẹ́ tagbọ̀rọ̀ kórìíra nítorí tọ́lọ́n náà àwa débi àwọn ọ̀nà tí mọ̀bọ́hìrú alwala almuharram àwọn ọ̀nà tí àwọn èèyàn máa ń fi àlùwàlá tí wọ́n fi hàn léyìí tó jẹ́ pé haram ni rẹ̀ èèyàn báyàn lò pẹ̀lú àlùwàlá ẹni tí kò lẹ́tọ̀ọ́ sí ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí ká lò pẹ̀lú àlùwàlá ká máa lò pẹ̀lú ẹ̀ haram ni àwọn ọ̀nà wo lára fi mọ̀ pé pẹ̀lú ṣe sí yóò a ti ń fi wà láwù bá ẹni yìí lò àwọn ọ̀nà yẹn là ń ṣe àlàyé tábà ti pèsè báyìí o tábà ti ṣe irú kan báyìí o ó tún pa ń fi ìfẹ́ hàn sí àwọn ẹni báyìí so àti bá débi kí ẹ máa kí ẹ máa máa kó travel kó ṣèrìn àjò lọ sílùú àwọn gbèfèrí láìsí kó ní hájà kan bùkátà kan tó pàtàkì fún nínú Islam tó lọ sí lọ́hùn òní nǹkan travel lọ ìlú táwọn pẹ̀lú kúkúrú ni travel yẹn ìsìn àjò tó yẹn ṣe òní lọ sírù lú bẹ́ẹ̀ láyẹsí tó bùkátà tí ó ní bùkátà tó lágbára tẹ́ pé dọ̀rúrọ̀ ní kó lọ sírú ẹ̀ òun ló gbé lọ ìsìnrìn àjò ní a máa kàákún ara fi àlùwàláwù bá wọn lò a ó sì fi wàláwù bá wọn gèfèrí lò bẹ́ẹ̀ náà ni kéèyàn sọ́ra rẹ̀ bí ọmọ ìlú bẹ́ẹ̀ ó lọ sọ́ra rẹ̀ dọ́mọ ìlú ni wọ́ ìlú yìí ń sọ́ra mi dọ́mọ ìlú ni gbogbo ọ̀nà tí ẹ̀ máa fi gba sọ́ra ẹni di ọmọ ìlú so irú ìṣerúgbésẹ̀ báyìí so ó túmọ̀ pé èèyàn ṣe èèyàn fi àlùwàlà èèyàn fi ń bá wọn lónìí na ibi tí a ti wá bẹ̀rẹ̀ lára èyí tí a bá ṣe àlàyé ó ní mo ṣá rakatul kuffar fi a'yadihim ad-diniyya. كعيد رأس السنة الميلادية الكريسماس فلا يجوز المسلم مخالطة أو مشارقة الكفار في أعياده الدينية بإجماع هال العلم لأن في ذلك إقرارا لعملهم ورضا به وإعانة عليه وقد قال تعالى ولا تعاونوا على الإثم والعدوان ولا ولا شك أن مشاركتهم في أعياده الباطلة المحرمة من الإعانة على الإثم àfáà ní nínú àwọn ìṣesí tí èèyàn bá bá àwọn kèfèrí lò tó yẹ pé ní kí ni a ti fi àlùwàlá ò bára wọn bẹ́ẹ̀ sì ni èèwọ̀ haramu ni ká lò pẹ̀lú wọn pẹ̀lú àlùwàlá nínú rẹ̀ òun ni ká kún wọn lọ́wọ́ níbi àwọn ọdún wọn àwọn gèfèrí kájọ ọmọ bá wọn sọdún papọ ká bá wọn gèfèrí pàtàkì lọ èyí tó jẹ ọdún ẹsìn wọn táwọn ti mọ̀ pé ọdún yìí ó àrò ọdún ẹsìn wa ni káwá máa bá wọn sí papọ ní ìbẹ̀yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí òun ní ń bá àwọn gèfèrí ní ń bá wọn sọdún papọ̀. àwa lè béèrè pé sáwọn ń tẹ̀lé wọn lọ ṣọ́ọ̀tì ni kò dìgbà tẹ́ ẹ bá tẹ̀lé wọn dé ṣọ́ọ̀tì kó tó túmọ̀ pé ẹ̀ ń bá wọn sọdún papọ̀. ṣé bàbá àwọn náà ń ṣe ń dá wọn tiwa náà ṣé gbogbo mùsùlùmí lọ ẹ́ dùn tẹ́sí wá lóhun sí wa lọ ìdùn ó wá fún ọkùnrin bá sọdún ó nà bá sọdún àwọn àwọn àlà àwọn àṣẹ́sí kan wà tó máa tí wọ́n túmọ̀ pé à ń bá wọn sọdún papọ̀ irú àwọn àṣẹ́sí báyìí bíi kéyìn ó jẹun wọn oúnjẹ ọdún kán láwọn ṣe Christmas kí wọ́n á gbóúnjẹ rẹ̀ fún ọ oúnjẹ ọdún Christmas rèé o ẹ̀yin ni ẹ bá jẹ́ tọ́ àṣeyíṣẹ́ mi ṣé mọ̀ bá bá gbà tó bá sábà gbà ó sàṣàdọ̀ fún wọn ṣé wàá ní àṣeyíṣẹ́ mi ni àbí ọba sàgbà ó sàṣàdúrà tọdún tẹ̀mí ó tún bá wa o wàláì ó yẹ kí yẹn máa ronú wàláì àwọn kankan bẹ pé kò nídìí pé kò sí nídìí wà sí rẹpẹtẹ tí o mọ̀ pé nǹkan yìí ò bá mu. so ìbá wọn jẹun oúnjẹ ọdún wọn ara pé ẹjọ́ ń sọdún náà ni ara pé ọtí kún ọ lọ́wọ́ ẹ ti jọ ń ṣe pàtó wọn náà ti ń jẹ ọdún tọ ẹlòmíì wa mùsùlùmí mi lónìí tí òun wá bá tiẹ̀ dayọ̀ débi pé kásẹ̀ gbóúnjẹ wá fún un òun náà tún kúkú ni òun náà tún ṣe oúnjẹ ẹ wá lè bá wọn sọdún àwọn èyí sì bá wọn sọdún wa o àwọn ò tí bá tí wọn dé wọn lè bóúnjẹ yín àmọ́ wọn ò tí bá dẹdẹrin wọn débi pé kó àjọ̀dún àwẹ̀ kánà tó máa rí tó máa dáná kánikílà ń sọ lórí ẹ̀kọ́ ní ọdún àwẹ̀ ni dẹdẹrin wọn ò débẹ̀ dẹdẹrin mùsùlùmí sì dé ó tún débi pé yóò tún wá kọ́lá yóò pàdé ẹ mùsùlùmí bá dé dènà débẹ̀ irú ṣẹ́sí báyìí tá a bá ti ń gba oúnjẹ wọn àbáwa náà ń dáná nínú ọdún wọn àtijọ́ ń sọdún náà nù. lára àwọn kan tí ó mọ̀ túmọ̀ pé à ń bá wọn sọdún oníkọ́ ọmọ kí wọn kọ́ ọmọ kí wọn ẹ̀kọ́ ọdún òní o ẹ̀kú yẹ̀dùn ẹ̀mí ó sọ pẹ̀ ẹ̀mí ó sọ̀kọ̀ ẹnu kẹfẹ́ rí wọ́n tí a ń sọ ni pé kọ́lọ̀ ń jẹ́ kí ẹ̀mí ẹ̀sìn wọn kó lọ́n jẹ́ kí nìyí kọ́lọ̀ ń jẹ́ ogun títọ́ ń sọnù èmi ò mọ̀ kéèyàn máa lówó ẹ̀sìn la kíkọ́ lọ́n tún jẹ́ kí wọ́n sẹ́mi àṣeyí sẹ̀mí kí wọ́n sì wà lérí àánú wọn sọ wọn sàdúrà fún abọ́n sókè fún wọn ni èyí tẹ́ sí lọ́dún yìí o tọdún mi ò tún ju báyìí lọ ọ̀n sókè fún wọn nù ọlọ́run ní jẹ́ kó lé ìlànà burúkú yìí nítorí sọ fún wọn nu a jẹ́ pé pé ìlànà wa ìlànà wọn ni nítorí sọ ni pé ó da ọlọ́run sì yọ́nú sí nígbà tó bá ti ń kí wọn pé ẹ ọdún òní o àṣeyí àṣeyí sẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí òní wọn ò sì lè ṣèyàtọ̀ láàrin christianity ẹ̀sìn christianity àtàwọn tí wọ́n ń bọ́gi àtàwọn oníṣàngó wọn ni tí wọ́n yàtọ̀ ẹ wá dé ẹni kèfèrí dúdú kèfèrí funfun àwọn kèfèrí dúdú àwọn kèfèrí funfun ewé wọn funfun wọn dúdú kèfèrí kèfèrí ń jẹ́ ọ̀lẹ́ àbí sẹ́nà dúdú wà ní iná funfun wà ní àbí ìyá tí ó jẹ kèfèrí dúdú ìyọ̀tọ̀ kèfèrí funfun ìyọ̀tọ̀. lára àwọn ọ̀nà tàbí máa ń fi dára tán mu lára rẹ̀ ní kínú yàn dùn sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sùúrù ṣe sí báyìí àwọn àfáà ní lára pé èèyàn bá wọn sọdún pọ̀ ni kéèyàn bá wọn sọdún pọ̀ ó wà lára àwọn ọ̀nà táà ń fi fi àlùwàláù táà ń fi fi hàn sí wọn àti fi wàláù bá wọn lónú. nítorí pé ẹwà àyàtà fúnra wa níjó ní lérí àyà yìí gangan lérí ìṣesí báyìí àyà yìí náà tún wọlé ń bẹ̀ ọlọ́ọ̀ni qad kanat lakum uswatun hasana ọlọ́ọ̀ni dájú pa ànábì Muhammad ó ní ìwọ Muhammad àtàwọn ọjọ́ rẹ dájúdájú àríkọ́ṣe dáadáa ń bẹ fún látara Ibrahim walladhina ma'ahu kódà bí wọ́n bá kọ́ sí Ibrahim àwọn ọmọlẹ́yìn tiẹ̀ náà ó yẹ káwọn náà kọ́ sí ọmọlẹ́yìn Ibrahim kí lọ́nà wọn ní ká kọ́ sí lára wọn ọlọ́run wa sàlàyé ń tá kọ́ sí lára wọn fún wa wá filẹ̀ bá ní ká máa wá káàkiri káwá yẹ pé bí àdìsí lára ti lọ káàkiri tó máa jẹ́ àti pé ìdọ̀ yìí fún ni sọ yìí wù ni. níbi àyà yìí gan-an ọba ti ń ṣe àlàyé irú irú irú irú àríkọ́ṣe wo lọ́lọ́run ní kí a kọ́ látara Ibrahim àtàwọn tán gbà fún ìkọlù liqawmihi nígbàtí Ibrahim àtàwọn tán gbà Islam lọ́wọ́ ẹ̀ nígbàtí wọ́n ń sọ fáwọn ìjọ wọn ìjọ wọn bẹ̀ wọn ni kìí ṣe ìjọ tó jọ ń ti ẹ̀sìn pọ̀ ìgbàtí oníkùlùkù wọn ń sọ fún mọ̀lẹ́bí wọn Ibrahim ń sọ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àtàwọn ọmọlẹ́bí rẹ̀ tí wọ́n ṣe Islam àwọn kọ́ọ̀mù wọn mu bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n tẹ̀lé Ibrahim ìkọ̀ọ̀kan wọn náà àwọn náà ń ṣe àlàyé fáwọn mọ̀lẹ́bí wọn fún ìyá wọn fún bàbá wọn kí ni wọ́n sọ fún wọn wàláì ó lágbára dán o ìkọlù lè kọ́ omi nígbà tí wọ́n sọ fún wọn pé ìkọ́sẹ̀ gangan ní tí wọ́n ń sọ gangan lọ́lọ́run fẹ́ ká kọ́sẹ̀ lára wọn inna bura'u minkum àwa o àwa láṣepọ̀ pẹ̀lú yín mọ́ àṣepọ̀ ò mọ́ lórí àánú tẹ́ǹṣe wa mimma ta'buduna min dunillah kọ́dà yọwọ́ lọ́rọ̀ yín a sì yọwọ́ lẹ́yìn nǹkan mi tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run wabada baynana wa baynakum al-adawa wal-baghdha habadan hatta tu'minu billahi wahda kó lè bá ayé yín dáadáa o látòní lọ sẹ́ níta ń pè ní ọ̀tá àwọn kálukú ń sọ fáwọn mọ̀lẹ́bí wọn ni o. ọ̀tá àti bínú ara ẹni ó ti ṣe ẹ̀rẹ́ láàrin wa o tó ń pa ní ẹsẹ̀ Islam tó pẹ́ ilé yìí ò ṣe ẹ́dúró ní oṣù ah! ọ̀tá àti bínú ara ẹni ó mọ̀ ṣe láàrin wa. dìgbàwó hatta tu'minu billahi wahda níjọ́ tí ọ̀tá wọn parí oníjọ́ náà bá nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba táwa nígbàgbọ́ sí yáyìí. àmọ́ tí wọn bá wá nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba sọ́tà wọn parí jẹ́ máa kò ní parí àwọn tọ́lọ̀ ní akọ́sí nìyí ṣérú àwọn báwọn ni wọ́n wá yíwá dìgbà ọdún wọn àkàbà yín sẹ́sìn ní ọ àmọ́ ẹgbóúnjẹ ọdún wa títàn ẹkún lé àmọ́ lónìí àwọn òtẹ́ ẹ̀ fojú ọ̀tá hàn bó tẹ pàrọ̀ ń fojú ọ̀tá hàn sáwà àfojú táwọn fáwọn kékeré so idan ìbá wọn ṣe pọ̀ níbi ọdún wọn ó ti ń túmọ̀ pé a ti ń lò pẹ̀lú wọn pẹ̀lú àlùwàlá ká sì lò pẹ̀lú ká lò pẹ̀lú àwọn kékeré pẹ̀lú àlùwàlá haram káyà jìnà sí la ń sọ fún àfààní fàlàyé jùsùn muslim mukhalitatun. أو مشاركة الكفار بأعيادهم الدينية بإجماع على العلم kò lẹ́tọ̀ fún mùsùlùmí kó mọ bá àwọn gẹ̀gẹ̀rí ló papọ̀ kó mọ bá wọn sí papọ̀ níbi ọdún wọn wọ́n lélẹ̀ yìí gbogbo ẹnu àwọn àfà kò lè lórí àwọn àfà bíi jìmẹ́rin hálẹ̀ ilmi gbogbo àwọn àfá àwọn olùmọ́nú ẹ̀sìn àwọn àfá súnà gbogbo wọn ní pẹ̀lúkú lórí pé ní haram ló fi jẹ́ pé ẹnu kò lélẹ̀ rẹ̀ kìí ṣe ọ̀rọ̀ tí yàtọ̀ pé bọ́yá ìtàlàfà fi al-ulama àwọn apá kan àfá wọ́n lè lè jóúnjẹ ọdún wọn àwọn kan lè lè jóúnjẹ ọdún wọn bí ijma'i hálẹ̀ ilmi torí pé a lè fi yàtọ̀ láàrin ìbáwọn ṣe pọ̀ níbi ọdún wọn ká ní kò tó ń jẹ mẹ́ ká ní ìtumọ̀ rẹ̀ pé àbáwọn ṣe pọ̀ àbáwọn sọdún ẹjọ́ ń jẹun ẹjọ́ wọ́n ń fa ìtàn adìẹ ya nílé wọn ẹ̀yin náà ń fà á wọ́n rẹ́rìn sí kéékèèké inú ń dùn ẹ̀yin náà ń dunnú léyìn hànàlá à ń bá wọn ṣe pọ̀ ni à ń bá wọn sọdún mu afáàní lè في ذلك dhalika لعمله. li amalihi ìbá wọn ṣe pọ̀ yìí ní tí ń túmọ̀ ní pé à ń ti fi rinlẹ̀ iṣẹ́ tí nǹkan tí wọ́n ṣe òun à ti fi rinlẹ̀ pé nǹkan tó dáa ni wọ́n ṣe wàrídọ̀ bíi bí àpéyàn ti yọnu sí ni pé ẹ̀yin náà yọnu sí ni ọdún kò sí tó burú bẹ́ẹ̀ nù ẹ̀ẹ́rí nìkan tó burú ẹ̀ sì rí lóore fún wa torí e, èmi ò mọ̀ bó ṣe kó jẹ fún yín tẹ̀sí sàdúrà ẹ sà kí wọn ẹ ṣeun o àṣeyíṣẹ́ mi àṣeyíṣẹ́ mi ọdún gèdè rí àṣeyíṣẹ́ mi ọlọ́run níjẹ́ ṣe mí ọ̀ sì lè gbẹ̀ fún wọn tọ́ ẹ níjẹ́ mi o <laughs> tọ́ ẹ pé lóòótọ́ ni ò dùn mọ́ ọkàn jẹ́ ni èyí kò mọ yọ́nu sẹ́sìn wọn tọ ẹ wá gbóúnjẹ wá akàn jẹ́ náà ni o àṣeyímọ́sẹ̀ mi o láì ṣe ti kú ọ̀sìn jàre láì ṣe kéde yìí láì ṣe ti kú kò tún ọ̀pẹ̀lẹ̀ àti ṣẹ́ká kú ni àánú òkú àánú àánú kú ìbá àánú òkú èé kú dẹ́rù báyàn ń èé kú dẹ́rù báyàn ìwọ́ sì kú ìwọ́ wa ní kú so mi ò rí mi ò rí pé kéèyàn máa fi kú dẹ́rù báyàn pé ọ sì kú ìwọ tó ní ìsìnkú ọ ló sà kú àmọ́ tẹ́mi mọ̀ ni pé básìkò bá tó ọ lé múyàn ntí wọ́n gbọ̀rọ̀ mọ̀nú pé ọ sì rí ọ sì kú ìwọ wá ní kú gbogbo alájọ wà pé kú ìwọ ló sì kú àmì mi gbàgbọ́ pé básìkò mi ò bá tó ìrìn lọ ìyìn sì ni máa lo ayé mi tẹ́lómi náà nu mùsùlùmí rẹ̀ wọ́n mú okó láyé yìí ọ̀wọ́n ní jára ayé tí mo ní wàá já wàá bọ́dọ̀ àjẹ́ nǹkan máa rìn kí nílùú kan ń jẹ́bi kan náà nù gbogbo lẹ́yìn ni àkídà tí ò dá ni o bí yẹn bá ti kó ti kú náà nù àmọ́ tí wọ́n á kú gbóná kò tí ì lọ ẹlẹ́pùsẹ̀ gbogbo àwọn amúsà náà kú ikú gbóná wọ́n èkú àbí àwọn amúsà àbí kú tútù lòún kú. Umar bin Khattab ikú tútù lòun kú kéèyàn lẹ́sẹ̀ bá kú gbóná kò sí ní làlìkíyàmà torí pé ikú àsìkò rẹ̀ ti tó irọ́ ni a kú àmọ́ tí kálukú bá lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì azẹ́jọ bá lọ kò lè rọ́gbọ́n dásí láíláí kò sí ọgbọ́n tó lè dásí yóò bá lọ ẹlòmíì ìbọn wọn pa kọ́dà kó mọ̀ sẹ́ni gẹ̀rẹ́ntẹ́ ó yẹ pé torí pé òun fẹ́ kúkú gan ní òjò ọlọ́sẹ̀ láti ní òjò sísẹ ọlọ́pàá ní òjò sísẹ sọ́jà kọ́lá kẹrin òru àmì ẹ̀ náà kámọ́lé tán tó bọ̀lẹ̀ lórí fíṣù kú bẹ̀ àbí ẹ̀kọ́ ni jẹ́mọ́ ẹlòmí jẹ́jẹ́ ní ti lọ ìbòsì yọ lọ́ba àwọn ọlọ́pàá àwọn abẹ́yìn mọ́mọ́ dírẹ́fà mi torí múrí kan abẹ́ lómi dìde dírẹ́fà fún èé ti kú dẹ́rù bàyàn ó sì kú wọ́n wà lẹ́kú náà tó ipa fẹ́pẹ́ kú bá àwọn òkú ẹ̀yìn ló kú àmọ́ kẹ́ mọ́ kúlé yá àmì kúmọ̀ pé ẹ̀ ní sẹ̀mí kẹ́ mọ́ sẹ̀mí láyé là ń sọ pé èyí tí ń bọ̀ o yóò sojú ẹ̀mí ìyàmọ́ ní ṣe àbí kó tẹ̀mọ́ ẹ̀ kó tẹ̀mọ́ sí kò ibi ò mọ bá àwọn sọ́dọ̀ yìí kò dùn mọ́ ìwé tí ẹ ronú kẹ́kẹ́ kan jí kẹ́sì bá gbogbo ẹ̀ mùsùlùmí ìwé ronú rẹ ni pé ìyá àdìbò àti gbẹ́lẹ̀ lọ́wọ́ ayé okòsì ti mẹ́rin wọn ní àbá àtàlá ilà ilà là ẹ̀yìn ìrònú rẹ̀ ẹ̀wọ̀n àjọjọ ọdún wọn ẹ̀fọn aláṣẹ yìí tẹ̀mí ìyẹn máa ń ronú ni o wà lọ́yà àwọn tó wà fún yín. na ìbá wọn lò pẹ̀lú ìṣesí báyìí ó túmọ̀ pé à ń fi iṣẹ́ tí wọ́n ń ṣe wọn á fi rìnlẹ̀ kó dáa ni èyí tó wá burú jù ní tó jálá òun náà ló fi nira láwùjọ wa yìí kéèyàn lọ pé haram ni ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàfáà ní sìn fọ́nà wọn bá ń ṣàdúrà pé wọ́n wọn ní iye wọ́n máa ń ṣàdúrà rẹ̀ tó ló fi nira fáwọn èèyàn pé ká gbọ́ tàwọn àfáà ni àfáà aláfà tó yẹ pé kọ́dà òun tó òun kílẹ̀ àwọn kékeré wọn bá wọn lẹ́gbẹ̀lẹ́ báyìí ẹ̀tọ́ alẹ́gbẹ̀lẹ́ báyìí christian ni every sunday ní yamato mi gbogbo mẹ́sọ́sì àfà ọ̀ yamato rẹ̀ ó yẹ kọ́ ọbẹ̀ ń Ṣàngó náà ẹ̀kọ́ yára náà pé sọ ọba ọdún Ṣàngó yíyí o mọ́tò mi ni ẹ lò kálí mọ̀ pé ẹni nínú rẹ ní ọ òkè àpàdó kálí mọ̀ pé ẹni nínú rẹ gidi ní ọ wò lè kankan mẹ́sìn àti tó bá ń sí yàtọ̀ láàrin àwọn ẹ̀sìn nìkan ló kù kí ẹ̀ ń sí yàtọ̀ láàrin wọn ọ̀la ẹ̀kú fúrù ni kí ẹ̀ ń sí yàtọ̀ láàrin gbogbo ẹ̀sìn pé ah, tẹ́rẹ́sìn àwọn ẹlẹ́bọ ni tẹ́ ń bọ Ṣàngó tí wọ́n ń bọ ajá ni àwọn ẹ̀sìn jọ dúdú ni eré ìrùn ìtumọ̀ pọn sí lónìí o àmọ́ kìrìsìtẹ́nìtì ni orí tó burú mẹ́ bí ẹ bá ti sí yàtọ̀ láàrin méjì kúfúrù ni ẹ̀sìn kan ni Islam àbíkẹ́ ìtumọ̀ ina dina inda Allah Islam àbíkẹ́ ìtumọ̀ rẹ̀ ẹ̀sìkan náà ni kọ́dà àbí tíra ń tòsí iná wo ìnàlẹ́ sí ké tíra ṣe adam tíra tawhid abẹ́ ẹ̀gbà mọ́rọ́kàsì kọjá ni bẹ́ẹ̀ sì gbà mọ́rọ́kàsì kọjá ẹgbà dáhùrù mi náà gbà kọjá ìtẹ́sí wà bẹ́ẹ̀ ni pé àdínù dinan tí adamu ni ẹ̀sìn ẹ̀sìn méjì ni tí adamu lórí bẹ́ẹ̀ àwa ń kó tiwọn tó gbó ṣe dédé ọ̀rọ̀ náà àtọ̀rọ̀ náà bí ni o àmọ́ àwọn sọ fẹ́ yìí náà bóyá yìí náà lè tilẹ̀ ronú torí àwọn àfáàbá yìí ẹ máa ń gbọ́rọ̀ wọn kọ́lá ni ọmọ ní máa wẹ̀jọ mọ́lẹ̀ ẹ̀ní wẹ̀ ẹ máa ta ló bẹ̀ séwù ló sọ bẹ́ẹ̀ ní ọdún ta ló sọ kọ́lá ẹ ju nàbí yìí lọ òun làwọn sọ eléyìí létí ronú sọ pé àdínú méjì dínú rahman ti jẹ́ wà dínú àti ẹ̀sìn ṣètọ́nù wọ́n ní amma dínú rahman <laughs> wọ́n ní ẹ̀wá rí dínú rahmanu fàwọ́ islam islam ni tẹ́wá rí dínú ẹwà ní bàájá dínú èsù bí ọkùnmọ́ gbogbo àwọn ẹ̀sẹ̀ tó kù ni àbẹ́ wà pé dínú kírísítẹ́nì o bẹ́ẹ̀ náà dínú rahman ọ̀bẹ́ alhamdulillah wọ́n sì kọ́ sínú tíra ẹ sì ká ẹ sì ń ká ọmọ yín so lílò ló kù kẹ́yìn náà máa lò so ó tún pé à ń fi rìnlẹ̀ pé nǹkan tó ń ṣe yẹ dáa a sì yọnu sí wọ ìhànà tí àlè yìí kódà ní tún pé à ń tún kún wọn lọ́wọ́ ni bẹ́ẹ̀ sì ni ká kún wọn lọ́wọ́ lórí nǹkan báyìí kò dáa kódà ó gbọ́dọ̀ lé débi pé lọ́jọ́ gangan

bẹ́bá sí ìran ayín lọ́wọ́ ẹ̀rọ ayín lọ́wọ́ lórí dáadáa bí wọ́n fẹ́ sí dáadáa ẹkún lọ́wọ́ kórí ṣe wà tọ́kùwà ẹ sì ran ayín lọ́wọ́ bóòlù yóò ṣe lé ní ìpayọ̀ ọlọ́run ọba ìrànlọ́wọ́ tẹ̀mọ̀ sí fáwọn èèyàn bí wọ́n fẹ́ ṣe súnà nísìnyí gbogbo ọ̀nà tó bá jẹ́ ọ̀nà halali ìrànlọ́wọ́ ó fẹ́ sí dáadáa nù ìrànlọ́wọ́ kó fi rí ṣe tó bá nísìn èyàn fẹ́ sówò tí wọ́n fi bọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àbí ń wáṣẹ́ tí òfin ní jẹ haram ràn lọ́wọ́ lórí ẹ̀ ara dáadáa nu olùwọ́ ni wala ta'awanu ala al-ismi wal udwan àmọ́ ẹ máa ràn ayé lọ́wọ́ lórí kí nìyí lórí ẹsẹ̀ ẹ máa ràn lórí ẹsẹ̀ àti dá ọ̀tálẹ̀ ẹ máa ràn lọ́wọ́ lẹ́yìn kéèyàn wá sí ẹ kéèyàn máa sí ẹ̀sìn míì lẹ́yìn Islam ẹsẹ̀ ní abẹ́sẹ̀ kọ́ ẹsẹ̀ ní abẹ́sẹ̀ kọ́ kò yé yín débẹ̀ náà kò tún yé yín pé ẹsẹ̀ ni kéèyàn ṣe ẹ̀sìn míì láì ṣe Islam tó wá níwà máa ń yẹ búta rí gọ́ìrọ̀ ìsìláàmì dínà ẹni bá lọ mú ẹ̀sìn míì ní ẹ̀sìn tí èsì ìsìláàmù ló mú ọlọ́ọ̀ni fàlà ń tó kù bàlàmínú à nígbà lọ rẹ̀ wàlá yóò pẹ̀lú àmínú à nígbà lọ́wọ́ rẹ̀ wà wúwà fìlà àkírọ̀ ti mílẹ̀ lè kọ̀ọ̀sìrì tó bá dàrí kìyàmá nínú àwọn tí ó sòfò lówà àwọn lúsà bọ́lá kún wọn kún wọn pẹ̀lú ẹni wíńdà láyé lúsà ńlá ní kìyàmá. mo káyà yìí sàyè yìí àjọ pé nípa ti ń fi ẹ̀sìn mi lẹ́yìn Islam ẹ̀sẹ̀ ni bí ẹ̀sìn bá wá jẹ́ ẹ̀sẹ̀ gbogbo tó rọ̀ mọ́ ẹ̀sìn ni tí fi ń jẹ́ ẹ̀sìn ó gbọ́dọ̀ ìlọsísọ́ọ̀tì ẹ̀ṣẹ̀ ni ìsọdún kírísímàsì ẹ̀ṣẹ̀ ni apinnu ẹ̀yà ẹ̀ṣẹ̀ ni kí ló tó kù Easter Sunday àti Monday rẹ̀ a Friday good Friday Mobile Friday Palm Sunday. <laughs> ẹsẹ̀ ni tí bá gbà bẹ́ẹ̀ ó wá fẹ́ sẹ̀sẹ̀ ó fẹ́ da ẹsẹ̀ ó fẹ́ pa ẹran ó wá ní kó yáhùn lọ́bẹ̀ ọ wà ní ẹjọ́ lára Ibrahim ganan nu ẹgbẹ́ nira ọlọ́kọ́ mú yàn dúró wàláì ẹ̀sìn yìí wàláì yàn dúró nípa yóò ní ẹlòmíràn ẹ̀ tó bá lè wí wọ́n sàlẹ̀ kú olé tí wọ́n sàlẹ̀ ọkùnrin fọ́lẹ̀kùnrin lẹ́yìn rẹ̀ ọ̀lẹ́ yéé afá ẹlọ́gbọ̀n náà ẹ jẹ́ pé ìrírà ìrántí rà sáná a ti fẹ́ jẹun kásán lọ sọ́ọ̀tì láàárọ̀ yìí tó ń nọdún tó mo fẹ́ àtàkùn mẹ́rin lọ́jọ́ ṣe lọ́jọ́ ṣe ń jẹ wọ́n ti sọ́ọ̀bù báyìí ti sọ́ọ̀bù kan ní èyí ò ní ẹlòmí wá kú débi pé bébì ò yá wọn ẹlòmí ò yá wọn àmọ́ ọkọ̀ yá wọn ìwò ràn án lọ́wọ́ nu ẹni tí wọ́n ń ṣe eré léyìí làwọn kó máa ń pè ní alákatá kìtì léyìí tó fẹ́ sìn wá dé wá ni ẹ ti láṣẹ jùjú náà ẹ̀sìn ṣe jùjú ẹ pọ̀ jù kí láṣẹ jùjú eléyìí àbí mo fẹ́ kọ́ túmọ̀ wàhálà tẹ̀ áwà nù. alàlẹ́ wọlé ọdúnwà lẹ́kọ̀ọ́ E rẹ̀ ẹ máa ń ran àwọn àwọn òfẹ́ fẹ́ lọ nìkan lọ́wọ́ lọ́tọ̀ gbogbo náà fọ́tà lọ́tọ̀ mi lọ́wọ́ ọjọ́ mi mo lè ya yan ọkùn yan lọ́jọ́ mi wọ́n yóò ti wá yan pé náà eléyìí ni wọ́n mú pé dáadáa tẹ́ ẹ̀tẹ́ tó wá dúró dáadáa bí ẹ̀sìn rẹ tó ń bá wọn lò bọ́lá sí ni bá wọn lò tó bá gbé tẹ̀sìn rẹ yóò tètè yé wọn sí fọ́ọ̀mù yìí wọ́n lè filẹ̀ wọ́n kọ́ àwọn ẹ̀fílẹ̀ òfin déjì wọ́n lè fún lè wí wọn. sébà ní ti àwọn ọjọ́ lásán wọ́n fẹ́ yọ wọn sàánà ẹ má ẹ wọ́n fẹ́ yọ lọ́ọ̀bẹ ẹgbà wọ́n náà kún méjì gbogbo eléyìí náà ẹ bá ti ẹ bá lò tẹ́ mú wa ẹ bá ti jẹ́ lò wọ́n náà ti lò tẹ́ ẹ̀tún lọ lódò ọ̀la. àrẹ ẹ̀kọ́ àmọ́ bá ti wá ọmọ ọlọ́ra rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ ọ̀hún la wọn yá wọn. tó bá ti wá di ìgbà ọdún pọ̀ wá yá wọn ìgbà ọdún ni kí ló fà á ọ wà ní bẹ́ẹ̀sì mi ti gbé kalẹ̀ nu ẹ mọ̀ jà tinú mọ́ islamu ti hàn dé káwọn àti káwọn àti ẹnu ìlú islamu lẹkú wa ọ sínú mi bẹ́ẹ̀ bá wà ń lọrin nǹkan máa wọ ọ́ ṣé bá a nísìn ọlọ́run fi wà ọlọ́run tó ọlọ́run ni wàlá tẹ̀nu ẹ̀là ìsìn wal udwan ẹ máa ràn án lọ́wọ́ lórí máa ṣe àti máa dá ọ̀tá. wọ́n lọ sọ orí ẹ̀ ẹ̀ méjì ọ̀hún náà. Wakina, konside, vismi, yalte, yalte, yalte, yalte, yalte, yalte, yalte, yalte. M государja zavore méni de la an ìbáṣọṣọ wọlé níbi sọ̀rọ̀ ìhàlẹ̀ àkọ́kọ́lùmọ̀nà yẹmọ́nà wọn kọ́ ìyọ̀kán wọn ta àhàlẹ̀ ọ̀sọ̀ bí ọ̀sùkíà ìlú ìlú ìlú ìlú ìlú 我是不是你啊？你到底把我怎么说的？这是我的事，不管我，也不是你的事，你不要。 púpọ̀ lórúkọ oṣù kọ̀ọ̀kan ẹni tí pìlẹ̀ sí bá ti yé sọgbà tún fà á tún fà lọ sí ìpìlẹ̀ sí nísì bíbí wọ́n lọ sí bíbí ọgbọ̀nsẹ̀ náà wà ní ìṣúra alágbèénu wọ́n kò kékeré sọ ìrìn ọ̀sẹ̀ àbá wọ́n náà gbogbo bí wọ́n náà I ayúdame a tu Será Ìjì àbọ̀ àṣọ ọ̀tọ̀ ọ̀rọ̀. kama fi àlùwàláù kama fi lò pẹ̀lú àwọn káfí àbáwọn náfì. lọ́wọ́ pé èyí wá ń fi àlùwàláù èyí fi ń lò pẹ̀lú wọn ó ní ìmọ̀ bá wọn sọdún pọ̀ ìbáransọdúnpọ̀ wọn ò wá túmọ̀ pé ìbáransọdúnpọ̀ wọn kò dìgbà tó bá tẹ̀lé wọn lọ sí ṣọ́ọ̀tì kó tó mọ̀ pọ̀ báransọdúnpọ̀ ikú wọn lọ ṣọ́ọ̀tì ilé mo wà tó ṣe agbóúnjẹ fún mi kò túmọ̀ rẹ̀ oúnjẹ tí wọ́n á gbé fún ọlọ́njẹ ọdún wọn ni wọ́n bá wọn ṣe pọ̀ náà nù àbúrò lọ kí adé mọ́lẹ̀ fún ẹ lọ́ọ́ dún fún ẹ àti kíkí wọn bẹ́ẹ̀ eléyìí ká gbìyànjú haramu ni o ká jìnà sí i bí yóò bá sì bí bá ti sọ lóòótọ́ kò dépò kúfúrú àmọ́ bọ́bọ́ fẹ́ẹ̀ bá sọ́ra ó lè di kúfúrú náà lọ́wọ́ o fẹ́ẹ̀ bá ti ní áà mi ò rí tó sọ́dọ̀ haramu o kọ́dà aláàlí ni ó sì lẹ́tọ̀ bẹ́ẹ̀ a jẹ́ pé ntọ́nà ọba ṣe ní haramu tí wọ́n sọ di halálù kí ẹ ti sọ tọ́wọ́ bá ṣe ní halal kí ẹ sọ di haram àbí tó ṣe ní haram kí ẹ sọ di halal kúfù lélẹ́yìn náà tó kún ìjáde kó nínú milla èyí tó tẹ̀lé àtàṣàbùhù bíhí fi ma huwa khasu bihin mimma yatamayyasu bihi al-kuffar 'anil muslimin lára àwọn ọ̀nà tó já sí pé ó mọ túmọ̀ pé a ti ń fi àlùwàláù a ti fi ń bá àwọn káfìrí lò ó ní àtàṣàbùhù bíhìn kí ẹ máa kọ́pì wọn kọ́pì mùsùlùmí subhanallah tẹ́rí ẹni tó gbádùn ẹ̀sìn ẹ̀ láyé tó bọ́n bí wàhálà àbúrú ayé àtàbúrú ẹ̀ta àbúrú yẹn kí ẹ ṣe súnà ni kò sí ọgbọ́n tó fẹ́ dá láyé tó bá ti ṣe súnà Nabi sallallahu alaihi wasallam ọmọ kó sínú rẹ̀ àtàṣàbùhù bíhìn kí ẹ máa kọ́ ṣe wọn fíìmà huwa kọ́ọ̀sù bíhì níbi nǹkan tó yáyí pé wọ́n ti mọ̀ọ́mọ̀ wọn àwọn ni wọ́n mọ̀ọ́mọ̀ fún ní àwọn alágbájá àwọn ẹlẹ́sìn báyìí náà máa ń ṣe báyìí tí ẹ máa kọ́ sí wọn bẹ́ẹ̀ bí kéèyàn wọ gbogbo ẹ̀ dénjà dénjà ìlà rẹ́ẹ̀dì ẹ̀hẹ́ ẹ̀wù náà rẹ́ẹ̀dì sokoto rẹ́ẹ̀dì ẹgbọ́rùn rẹ́ẹ̀dì bàtà rẹ́ẹ̀dì àwọn olóyè ìjọba tẹ̀mú tábàkùnrin àlẹ́ ìrìn gbogbo adálákọ̀ ẹlẹ́kan náà ẹ̀sùn àgbo mo sì máa wí ọmọ kan basma ni àbá àbí mayu <laughs> àwọn èèyàn rẹ́ẹ̀dì wọn mayu rẹ́ẹ̀dì èmi ò mọ tí mo rẹ̀ èmi ò mọ tí. wọ́n gbábọ́ọ̀lù kan wá wíìnì wàláì lẹ́yìn kan wà lọ kó sí gbogbo ẹ̀ fìlà tó dé rẹ́ẹ̀dì ẹ̀wù tó wọ̀ rẹ́ẹ̀dì ẹ̀gbà ọrùn rẹ́ẹ̀dì gbogbo ẹ̀ rẹ́ẹ̀dì ìmúnẹ́sàn kan lọ́mọ́ra yìí o ìmúnẹ́sàn kan ni so àwọn ìṣesí tí yàn kéèyàn dé fìlà funfun abẹ́tí ajá funfun kó àwọ̀ kẹ̀mbì funfun tòkòtò ní kwádìrà yìí funfun àwọn ònú ee eh? àwọn ẹ̀fà nílẹ̀ Yorùbá nù fi àwọn nǹkan jẹ́ pé wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ bá ti rí báyìí wọ́n ní ọba ti rí báyìí wọ́n fi náà àwọn ẹlẹ́sìn báyìí ni wọ́n múra báyìí so ká jìnà sí i sẹ́pẹ́ká àwọn ọ̀sọ́ fúnfún kò sí kẹtọ́ burú bẹ́ẹ̀ àmọ́ kí yẹn wá dírẹ́sì ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dẹ́ ọ̀dẹ́ bá ti kẹtọ́ bá wọ kí lẹ́ ń pẹ́ wù ẹ̀sìkí pé wọ́n ẹ̀sìkí tó wá dé nígbà báyìí sí sọ́wọ́ kò jọ wọn èyàn wọ ẹ̀sìkí nìyí wáìtì kẹ̀m̀bẹ̀ náà báyìí náà wáìtì ó sì dé wùlà yìí sí àbúrò náà báyìí ó jà wọn lápò káwọn onírò pé ó jẹ nípa onírò kún jẹ fa àwọn tí ajá bọ̀ báyìí dé bí o tẹ ló lẹkẹ ọtí múra bá àwọn gbèbè sí máa múra nu ìyẹn pé gbogbo ìṣesí tá a bá sọ pé àwọn gbèbè ní máa múra báyìí ní máa múra báyìí tó léyìn náà kọ ìtí fi ń sọ fún wa pé aláìkì kìíní aláìkì aláìkì tí wọ́n ń ṣe wọn aláìkì wọn sì lò pẹ̀lú wọn aláìkì wọn náà nù so torí àsìkò so mímọ yàtàmọ́ zab mímọ yatamayyazu bihi الكفار kuffar al-muslimin nǹkan tẹ́ pé àwọn ó ti mú àwọn káfìrí ó ti mú wọn yàtọ̀ sí àwọn mùsùlùmí pẹ̀lú àwọn àṣẹ́sí báyìí mùsùlùmí ò kí ń jẹ pẹ̀lú ọwọ́ òsì gèfèrí ni máa ń jẹ pẹ̀lú ọwọ́ òsì sẹ́gẹ́tìrìsìn fún àǹkan báyìí àgọ́ ọ̀jìnà sí i ìmọ̀ báyọ̀ lọ́kàn jẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kọ́ra aláàfáà láwùjọ yìí wọ́n ń fi ẹ̀sìn jọ àwọn gbèfè rí lára proof evidence táwọn afẹ́ ń bí díà tó máa mú wá tẹ́ bá kò sí wọn tẹ́ kò sí wọn pé mo lùdí ànábì ìṣẹ́ bídíà ni tún bá rọrùn lọ́mọ tí wọ́n rí dẹ̀ ní ìlú mílẹ̀ kitab wà súnà tí wọ́n sì rí àkúwá lu àwọn àfa àmọ́ wọ́n á dá sírọ́ọ̀pù wọ́n á lè pé okay sanabi isa àtàlẹ́ muhammad tàǹjúra wọn lọ wọn lọ sọ muhammad ni ànábi isa yóò tá nàbí wọ́n ń sọjọ́ bí rẹ̀ muhammad sallallahu alaihi wa sallam tẹ́kọ̀ torí ẹ̀rọ ìdá sọ́mọ́ sọ́mọ́ ń wí bẹ́ẹ̀ ní kùránì pé torí mọ́mọ́ mú dá sọ́mọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ àní sọ́mọ́ ń níbẹ̀ ni ṣẹ́ṣẹ́ ní ti àtàṣàbùhù bíi kúfàr wọn àjọ kékeré ilé nǹkan sẹnu èmi ò mọ̀ bẹ́ẹ̀ irú kéwú tẹ̀yẹ kékeré wa lọ́dẹ kéwú sí kí ni kéwú wa nítumọ̀ tẹ́lẹ̀ pé bá ń lámọ̀ mú ọ̀rọ̀ ẹ̀sìn wa a jẹ́ pé kéèyàn lọ lé kéèyàn lọ kéwú ẹ̀sìn kò nítumọ̀ mọ́nu tẹ́lẹ̀ pé akànlé ronú bí bí wèrè kí ni àwọn tí wọ́n kí wọ́n ní àǹfààní kí ni ayì kí wọ́n ní iyì tí ń bẹ lára pé èèyàn lọ lé kéwú ẹ̀sìn ṣe pé wọ́n máa mú púrúfù wá ní Qur'an àti hadith so a ò kí ń kọ́sì àwọn káàfìrí tá a bá ti ń kọ́sì wọn níbi àwọn nǹkan tó yẹ pé ó ti gbajúmọ̀ fáwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ kí ẹ jìnà sí wọn kí ẹ jìnà sí nǹkan báyẹn kí ó máa ṣe fàyẹ́rù máa lálẹ́ muslim an yuqallidahum fi kulli ma huwa khas bihi. من عبادات أو عادات وتقاليد أو آداب أو أيهات أو أكان أصل ذلك مباحا في ديننا أم حرما àfáàní kò lẹ́tọ̀ bá ti sọ lẹ́kan náà haramu ni èèwọ̀ ló jẹ́ mùsùlùmí kó máa kọ́ ṣe àwọn káfìrí níbi tẹ́tí mọ̀ wọ́n ọbẹ̀ ṣe ìyàwó lẹ́sìn ọbẹ̀ ṣe ìyàwó ọwá lọ wọ obìnrin òun á wọ aṣọ tí wọ́n wọlé kí ló ń pè é wedding gown wàláì ìmọ̀bó tọ́ ni bó tọkọ o ẹnìkan gbé fẹ́ẹ́ ṣe túkù bí wàsáàpù ni ìmọ̀bó ti rí o ìmọ̀bó tọ́ ni bó kàn bá ẹ̀ka ayé kí ń là wà nísìnyí ṣé ẹ rí kí nígbà wọn máa ń wọ̀ bí ìyàwó ni àwọn ẹlẹ́hàá tó ń lò ẹlẹ́hàá mo rí ni mo sọ fún mi o kí ni wẹ́ẹ̀dì gáàsì máa ń wọ̀n tí wọ́n lẹ̀ wọ́n bí ó ti bẹ́ẹ̀ ti máa rán ló rán ó wá fún àti ìlà àrà tó máa ń dé sí àìlẹ̀ ló dé sí ó tún wá lò ní cup. irú ẹ̀sìn burúkú wò lélẹ́yìí ní kọ́ọ̀bù kí wá ní túnmọ̀ ní kọ́ọ̀bù kí nùmọ̀ hijabu sọ́kànlélẹ́wọ̀ bọ́jábù yé mọ́nu ìwọ̀n àbọ̀yá bí wọ́n á dúró rẹ̀ ní o ọtí ah, ní yẹyẹ ni èmi ò conclude wọ́n ní ọjà á conclude ọjà ni ìwọ ah, rí ni sọ́ọ̀rí èmi nìkan mo tún kà ẹni tó kọ́ òun kọ́ kọ́ pé wọ́n tún gbé àwọn ọkọ̀ tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ báyìí náà sáànà ọkọ̀ tù sáànà àfihàn mẹ́lẹ́ báyìí ṣòkòtò náà lókè wọ́n gbé tí wọ́n báyìí píkṣọ̀ ni ó sì ń kọ́mẹ́ntì ni pé ẹni yẹn kọ́mẹ́ntì gbà pé nǹkan tó ṣẹlẹ̀ ni bọ̀tẹ̀ mi ò sọ pé ó ṣẹlẹ̀ ìsí ò ṣẹlẹ̀ wọ́n á ní kò ṣẹlẹ̀ wọ́n tọ̀ rí èmi ti ju èpò ìbó náà ṣẹ̀ ń gbọ́ tẹ́pẹ́ àwọn yẹn lè ronú débẹ̀ ẹ mọ rẹ̀ sí báyọ̀ ń ṣe bá báyọ̀ ń ṣe súnà súnà kóta bá èyí ti ti súnà kóta láwùjọba àwọn ilé bá dẹ̀ pé tó síá súnà làwọn ṣe tẹ́pẹ́ àwọn tún lè rẹ́wọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ tó láìkì tí yìí èyí tó wẹ̀ di gan èyí tó ti nù kọ́pẹ́ súnà nu àwọn wọ́n fà bá nǹkan sí ẹ̀yìn rẹ̀ báyìí àwọn mẹ́ta àwọn ọ̀rẹ́ ìyàwó àwọn ọ̀rẹ́ rẹ̀ làwọn ọ̀rẹ́ rẹ̀

ẹ̀yìn náà mọ̀ wò tẹ́ni yẹn ń sọ́sọ́ pé wọ́n ṣe ó dẹ̀ ń kọ́mẹ́ntì ó fi àlébù kàn wọ́n sùúrù àwọn ṣe ti báyìí kò dáa kí mùsùlùmí ṣe bẹ́ẹ̀ àtiwá kọ́dà àfáà kan mo fọ́kọ̀ ẹ̀sìn sàrà láwọn àfáà lọ́rí ayé náà ni mo fi ọlọ́run búra ó fẹ́ sí ìyàwó mo fi ọlọ́run búra ó sì gé kéèkì mbárèjì rẹ̀ àfáà tó pọ́pùlà nípa òun fúnkọ tó ṣe fúnkọ ẹ̀sìn sàrà àwọn fẹ́ mọ̀ lẹ́yìn fẹ́ǹsì sọ fún ọ. ó gé kéèkì ni ní adéta kéèkì subhanallah ṣé ṣé wà mùsùlùmí lẹ́yìn gbogbo nǹkan tí gbogbo ìbá ti ń ṣe nǹkan báyìí gbogbo nǹkan pé wọ́n ti mọ̀ mọ́ àwọn káfíìrì kí ẹ̀ máa wá ṣe ó túmọ̀ pé èèyàn ti ń fi èèyàn ti ń fi àlùwàlá èèyàn ti fi hàn sí wọn pé nǹkan tí wọ́n ń ṣe yìí náà láìkẹ̀ ẹ̀ gbá wọlé láwọn nǹkan tó tako ẹ̀sìn yín afáwa sọ yà yín tóbi kan báyìí kí ẹ máa ṣe kó bá jẹ pé inú ẹ̀sìn wọn ni àbí inú àládà wọn àbí ní àwọn ṣẹṣẹ máa ń ṣe ni kódà pé pé nǹkan yẹn sàwáwù àkáyàna aslam dhalika sàwáwù àkáyàna aslu dhalika mubaha fi dinina kódà pé nǹkan yẹn nípìnlẹ̀ gan nínú ẹ̀sìn wa halal nìkan yẹn ó lò àbótẹ̀jẹ́ haram tẹ́ bá ti mọ́mọ̀ wọn olóye mú àpèjúwe tàwọn ń fáwá tẹ́ pé aṣọ funfun gan alábìlú ó dáa gan àwọn bá ti kọ́ dírẹ́sì báwọn ni sòkí mùsùlùmí mọ́ dírẹ́sì báwọn aṣọ fún mo sọ o ọlẹ́ wọ̀ mí tẹ́ bá wọ àǹkárá nísìnyí tó nà ní ẹsikí tó sì fi kẹ̀m̀bẹ̀ sí tó yàn àyà ó jọ Yorùbá nù àbíkúlẹ̀ jọ sóje ń fa àwọn bá ti ti funfun Abeti ajá funfun ẹsìkí eh, funfun kẹ̀mbẹ̀ funfun ọtí jàwín fánù wọ́n bá parí ẹ̀ fọ́tún múrùkẹ̀ lọ́wọ́ ọdún wa fi sẹ́ni ọdún wa fẹ́ gbà kìnní sọ́run ọtí wa wọnú ẹ̀sẹ̀ yẹn yẹnu kọ́nà sáànù ẹ̀ lókù so irú àkàbáyìí ká máa sùtáwọn tó máa ń rí pé ẹni tó lẹ́sìn ṣe yóò máa fi wọn yóò máa fi wọn lẹ́mí balẹ̀ ẹ̀sì ní ọ̀dà àfa àsúnà ló múra báyìí ẹ̀kọ́ jọ wá sòrò fi ká jìnà sínú àwọn àṣẹṣí báyìí tó wọ́n jẹ́ ká dúbà torí àsìkò ló gbọ́ náà a máa tẹ̀síwájú láti ibà ìgbà bíi ọ̀sẹ̀ mọ̀lọ́ wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik shada la ilaha illa anta assalamu alaykum wa rahmatullahi wa barakatuh ah, ìbéèrè wọn ni pé ẹni tí ọlọ́run padà wá ṣàánú pẹ̀lú kó gbàgbọ́yé súnà nẹ́bì fi ń tánpé ní rí ti jẹ́ tí máa ń ṣe ògùn rí láwọn ògùn burúkú bí a ń jẹ àjẹsára àjẹmú àsíngbẹ́rẹ́ gbà tó wá gbàgbọ́yé ẹ̀sìn ó da gbogbo ní inú ó sì túbá kò sí ṣe mọ́ tútúbá ó lọ ó dànù kò sì ṣe mọ́ àmọ́ ti jẹ àwọn àwọn kan sọ pé ẹ má farawé àwọn tó yẹ sára ti bẹ̀rẹ̀ ó ti bàjẹ́ gbogbo because gbàtí ìwà ti túbà wọn ni tí ẹ̀ ti túbà pátá so tí ẹ̀ ti mójútó ẹ̀sìn yẹn gbogbo àwọn abúrú yóò kú lára yẹn ni pẹ̀lú ògbọ́n lọ sàwọn tí wọ́n ń sọ nígbà kan ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn náà ni gẹ́gẹ́ sí torí kan tó yẹn bá gbọ́ ní dùnmọ́ yẹn àbí yẹn bá gbọ́ ni tí wọ́n sọ̀rọ̀ yẹn ìgbà mọ̀ sọ ọmọ ìlàyé lẹ́yìn hànàkàlà àbùkù àṣẹ lọ́la ilaha ilaha wa alaykum ṣàtúnmọ́.